فالله سبحانه وتعالى حرم بني آدم وحملهم في البر والبحر ورزقهم إلى الطيبات وفضلهم على كثير ممن خلق ربنا وعلى من شكرهم منهم عجرا جزيلا وعدا لمن كفر بنعمه عذابا وكيلا عباد الله اعتبرونا ما هي مشكلتكم في هذه الآيات إنها أعظم تسلية وقد تحملت أمانة وقد تحملت أمانة عظيمة عبت أن تحملها السماوات والحق والجبال وأصبحت منها وحمدتموها أنتم ولكم الثواب العظيم إن كنت بحقها أو العذاب الأليم إذا بعتموها وسكرة لكم الجميع الكاهنات بما فيها من منافع لتستعين بها على تحمل هذه الأمانة والقيام بحقها باب الله وهل تدرون ما هي هذه الأمانة وما جزاه من رعاها وعقوبة من أضعها إنها ما أوجب الله عليكم من حقه وحقوق عباده فإن قمتم بها من الذين هم لأماناتهم وعادهم راعون الذين يرثون الفردوس هم فيها خالدون وإن عذرتم حصلتم من حصر السافلين قال سبحانه وتعالى لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون عباد الله علموا أن الطهارة من الحدث حمانة والصلاة أمانة والفعل واجبات أمانة وترك محرمات أمانة وأداها حقوقه إلى مستحقيها أمانة عباد الله وأعظم هذه الحقوق ما أوصى الله به من محكم كتابه في قوله سبحانه وتعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والمساكين والجار القربى والجار الذنب والصاحب من الجنب ومن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا àti àkọ́kọ́rọ́ ọba عليكم إن شاء الله قل kan ọlọ́run fún ọba صلى الله عليه وسلم èyí àbí bára sọ̀rọ̀ ní ẹ̀ní òun náà ni masuliyat al-insan fil hayat kí ni ọmọ èèyàn kí ni ó wá sí láyé àbí tá a tó ní ẹ̀kọ́ wà ní ayé pàtàkì wà láyé wa làwa ṣe ó dẹ̀ ní gbogbo ọ̀rọ̀ wa. Abájẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ lónìí bí kálukú ń tẹ̀mí kálukú ń tẹ̀ bó ti wù ú ni. Kálukú ń ṣe bó ti wù ú. Bàbá jùlọ ẹ̀rọ jẹ́ mùsùlùmí. Kò yẹ káà máa ṣe bó ti wù wá. Kọ́dà bá máa jẹun, bá máa mu, kọ́dà bá bẹ́ẹ̀ wọ́n sọ gbogbo tó ní kan ṣe pẹ̀lú sẹ̀mí wa ọ̀sẹ̀ yìí tá a rò pé léèwé tiẹ̀ sí pé ìfà fẹ́ kírun ìfà gbáwọ̀ ẹ gbogbo àwọn nǹkan yìí a lè máa ti wà. Àdébò Mùsùlùmí sọ̀rọ̀ lọ́rùn àdébò sọ̀rọ̀ àdúnyà sídìrò lè mọ́kùnrin wàjà náà tó lè kààbò. Àdébìnrin ẹ̀rí ayé táwa yìí bí ẹ̀wọ̀n ló jẹ́ fún

ìbáraẹni tó ń sọ fún yín pé ẹ̀yin mùsùlùmí bí ẹ̀wọ̀n rẹ wà àwọn akẹgbẹ́ yìí bí oníkò yí ọ ni. ó ní túmọ̀ ni pé káàdì àdúnyà ìdùnnú mọ́mì pé mùsùlùmí ìwà láyé rẹ̀ bí ẹni tó wà lẹ́wọ̀n ni. kò túmọ̀ pé ìyá ọ̀hún wọn kò túmọ̀ pé ará òmìnira kò túmọ̀ pé àtijẹ́ àti mọ̀lóye kò túmọ̀ rẹ̀ nítorí pé ẹni tó bá wà lẹ́wọ̀n tá sáhámá ẹni tó bá fi sáhámá ni àwọn náà máa di tẹ́sí bọ̀ yàtò báyìí lọ jẹun o bọ́lá lágbo mẹ́wàá ni ó máa jẹun náà èmi ò bá wọ́n òun ò ní sọ pé èmi ìdáko márùn-ún mẹ́wàá o bí bá wọ́n jí láwọn ọ̀dọ́ lágbo méje pọ̀ ọmọ ọ̀gbọ́n náà sí ẹ̀ lórí wọn àwọn bá ti gbé ẹ̀wọ̀n kò sí wọn ẹ̀mí wá jẹ bẹ́ẹ̀ kiri ìmí ẹ̀jẹ̀ náà pépà jí láwọn ọkọ̀ ká ní ìdẹ́mọ́ gbọ́rọ́ yìí àwọn nǹkan wọ̀nyí ò ní firi ẹgbẹ́ wa náà wọ̀ firi bẹ́ẹ̀ náà ni àwọn tá a jẹ́ mùsùlùmí à firi láti lọ tó wà à firi láti jẹ tó wà à firi láti lọ tó wà bí ẹ bá ti pé tí ojú ọlọ́run ọba àdìsẹ́lá Muhammad sọ̀kọ̀ ọ̀hún àlẹ́ ìwọ̀sánná nípa àwọn ìbàdí àdì ìtumọ̀ rẹ̀ nù. a ní sọ tó gáìdì àwa ìbáyìí ni ẹ ti ìbáyìí ìṣẹ̀mí bẹ́ẹ̀ fún ìtumọ̀ gbèrè lẹ́yìn. Ṣé bá wọn náà wọn bá àwọn tá a jẹ́ èèyàn lápapọ̀ ọlọ́run bá ti àpẹẹrẹ fún wa ju gbogbo ẹ̀dá tó ti lọ. Ọlọ́run wa kọ́ni ká rọ́ọ̀mù náà bá àdà wà ìbẹ̀ náà kò fi bárò wà lùbáyà. Ọlọ́run bá ní mo ṣe àpẹẹrẹ fún ọmọdé Ádámà. Wọ́n máa gbogbo tó bá wù wọ́n ní ká rìn. mo bí agbára ilẹ̀ ilẹ̀ mo gbé ọlọ́ ara ń tó gbogbo ti bẹ́ẹ̀ lẹ́lẹ̀ àwọn dara àdámà kò sí tá a lè látara ọlá tọmọ bá dá wa ni kò sí tá a ní ayé àwọn tá a dá bẹ́ẹ̀ náà ni mo fi agbára mo fi lágbára mo pọ́n eré mi pé àràfáà wù yẹn máa dá lẹ́yìn omi وفضلهم على كثير ممن خلق تفضيلا ọlọ́run ni gbogbo sí ọlá pé púpọ̀ gbogbo ọjà tí mo ṣe fún àwọn àwọn ajé adámà àwọn ajá tí mo jáde fún ìdílé fún wa ọmọ ọba ń ti àtìkí jẹ fún wa rọrùn tọ́mọ ọba ń dá fẹ́ tó bá dáwọ́ àtìkí rẹ̀ gbọ́lá tán àròyìn wa ò ẹgbàá tá a ti wọ́n omi táàrí ẹ wọ sáà fi ẹran tẹpẹ kó dúró kó rán kó wá dá dúró bẹ́ẹ̀ kó lọ́rùn ìkànlẹ̀ kò sí òdò. ó ní gbogbo omi kó gbẹ gbogbo omi kó gbẹ ìtẹ̀mí ti àwọn tó àwọn tó ní tẹ̀mí mọ́ adẹ́kùn ti fẹ́ kó ní kó dúró kábẹ́tọ́ máa máa fẹ́ mọ́. gbogbo ń tàn ló ń tẹ̀mí ọ̀pá pátá wọ́n ti tàn pè ní amnesty gbogbo tàn pè ní ilé tàn lò kò sí tó sàpàlẹ́ torí gbogbo àwọn kan méjì tá a sọ kalẹ̀ yìí nínú ìlà tí ń tẹ̀mí omi àtàtẹ́gùn. ọlọ́mọba ó ń sàlàyé wa pé kò sàpọ́lé fún yóò. àpẹẹrẹ tó wá sí fún wa kò wá ní àwà lásán kò ní agbáyé lásán ó ní ìdí tó ti sábà yìí ó ní tó ti ní àwà láyé wàmẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdí ìnáwó ìlà lè ọlọ́run ní àwọn àlìjẹnú àtàwọn èèyàn àwọn ọ̀ràn méjèèjì ẹ̀dá wọn torí nǹkan mi bí e bá ti tó bá ṣì mí ọ̀pá ni. ilé ní àmánà tí omi yẹn tẹ́wọ́ gbà. ọlọ́run bá dájú ẹ̀kọ́ sọ́mà pé mo fẹ́ bí àmánà fún ọ wọ sọ́mà ó rárá ó yẹ òun náà wọ́n ti gbà bí náà wọ́n ti tó. ó gbé fún yẹn náà ó ní ìwọlẹ̀ àmọ́ náà mi lè fẹ́ gbé fún ọ ìyẹn náà kọ́ àwọn òkè àwọn àpáta máa ti tó lè ọlọ́run ti fẹ́ gbé àmọ́ náà mi fún yín ẹ̀yin tó ń gbó dáadáa ẹ̀ ti jòkó àwọn ti pa àwọn ọ̀tá ọlọ́run máa ń náwó ẹ̀sọ́ mi yàn. àmọ́ náà sí ilẹ̀ pọ̀ títí máa kọ́ táwọn àpáta kọ́ ọmọ yìí lọ́wọ́ gbà. sáwọn máa mẹ́rin àgbàtà àtàwọn ọ̀dọ́ lọ́wọ́ bá. kí ni àdéhùn ti bẹ láàrin àwọn àtọ́ lọ́wọ́ bá lórí àdéhùn rẹ̀ ìfẹ́ méjì náà alákọ̀ọ́kọ́ ẹ̀tọ́ ọlọ́run ààbọ̀ ọ̀bí dùn. ẹ̀tọ́ rẹ̀ ààbọ̀ ọ̀sàbùsùn ọ̀bá bí ẹ̀tọ́ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú àmọ́ náà ẹ̀kọ́ ara yín ti ń bẹ ara yín ẹ̀wọ́n ti ra yín. àwọn nǹkan méjèèjì ti ń jẹ́ àmọ́ náà lé. sábà wọn sọ nípa ẹ̀kọ́ ọlọ́run ti ń bẹ lọ́rùn ẹ̀dá òun ya gbáà bẹ́ẹ̀ náà ni sábà ń sọ àwọn ẹ̀kọ́ ara yín ti ń bẹ fún ara yín ó náà yọ kàtìkà lọ gbá tí ẹ̀tọ́ mùsùlùmí tí mùsùlùmí bá sọ ni àbí ẹ̀tọ́ mùsùlùmí ìwọ tí ń bẹ láàrin mùsùlùmí àti aládùúgbò rẹ̀ yálà aládùúgbò rẹ̀ ó jẹ́ mùsùlùmí ni yálà aládùúgbò rẹ̀ kò jẹ́ mùsùlùmí ni ẹ ní àwọn ìwà ọ̀rọ̀ ara yín àwọn lè ní àmánà àmánà tá a sọ yìí ó bẹ̀rẹ̀ gbogbo tí bá ń jẹ́ ìtàn ọ̀bà kọ́lá ní ìmúra tá a rí òní àmánà ni. oníbẹ̀bà bẹ́ẹ̀ bá fẹ́ ebe ọ̀nà ọba nísì ẹ fẹ́ kí ní ẹ gbọ́dọ̀ sí ẹ̀sìn tí wọ́n lára kó bí ní wọ́n lára gbọ́dọ̀ wẹ́ wọ́n bá tó àtúbọ̀ yà bẹ́ẹ̀ sábà eléyìí ni àwọn àmọ́nà ọmọ ọba tó ti àwọn àmọ́nà yìí wá pọ̀ gbá àpò ìsàlẹ̀ ilẹ̀ kan àbáwọn kan bẹ tó ṣe kókó púpọ̀ pàtàkì láàrin àwọn àtọ́ àti láàrin àwọn ẹ̀dá síra wa. ẹ rí àmọ́tẹ̀ ti bẹ láàrin àwọn àtọ́lọ́wọ́n bá òun náà ní ìwọ rẹ̀ pé sọ́lẹ̀ kan. àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àtùgbà Mu'adh ibn Jabal wọ́n ti ọgbọ́n tààrà àjù. òun ló gba àdìsí wa olóhùn àtàlẹ́sọ̀ òun àtàlẹ́sọ̀ ọgbọ́n alaihi wa sallam àwọn ẹjọ́ ń lọ àlejò àlórí kẹ́tẹ́kẹ́tẹ́ òun àbíkú àtàjú kọ̀ ń pé ìwọ Mu'adh àtẹ́bìrì ma haqqu Allahi 'ala al-'ibad wa haqqu al-'ibad 'ala Allah. eléyìí ni ìbéèrè tá a ní sallallahu alaihi wa sallam ó bi Mu'adh ìwọ Mu'adh ìjọ ọmọ ìwọ ọlọ́run ọba lọ́wọ́ àwọn èèyàn títì ní ìwà àwọn èèyàn náà lọ́dọ̀ ọlọ́run ọba. àbí bèrè bẹ́ẹ̀ kí ni ìwà ọlọ́run ọba lọ́dọ̀ àwọn èèyàn títì ní ìwà àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run ọba. àbúlá àgùlé gbé ọ̀pọ̀ àbúwárọ̀ fúlù àlẹ́ ọlọ́run ọ̀hún ọlọ́run àgùlé ẹ̀ lọ́dọ̀ عند حق الله على العباد أن يعبدونه ولا يشركوا به شيئا ìwọ̀n kan òun àwọn èèyàn ní kí ni ayé agudu ká ti ọba tó máa jọ́sìn fún wàhálà ayúṣe kò bí iṣẹ́ ìyá níbi ẹ̀sìn òní wọn ò gbọ́dọ̀ wá orúkọ náà wá wọn ò gbọ́dọ̀ lónìí ti kọ́dà ibi tó dàrú tó wọ́ọ̀sì dé àwọn èèyàn ń gba kó wọ́n ń fi ẹ̀kọ́ gba kó lọ́wọ́ ọmọ pé à ah, kọ́dà àwọn èèyàn ní òkè lọ́wọ́ ọmọ ọba o àwọn tí wọ́n bá yẹ bá kó sínú ẹ̀kọ́ àwọn yóò máa ń sàbíkí wọn tẹ́lẹ̀ ọlọ́wọ́ ọba àwọn tó kó sínú ẹ̀kọ́ lónìí àwọn yóò máa ń sàbíkí wọn tẹ́lẹ̀ ọlọ́wọ́ ọba ẹ̀rọ fún àbá àti yẹsẹ̀ wò àbá ti yẹsẹ̀ wò. bẹ́ẹ̀ bá ti máa yẹ sẹ́wọ̀ kò sí máa làbà ẹ̀ làbà ni. kọ́dà ẹlòmíì wọ́n máa pè wọ́n lẹ́nu ọlọ́run máa yẹ sẹ́wọ̀. nígbà tí ọmọ alábàjá àtọmọ alábàjá kọ́ ẹgbẹ́ wọn rí ọkọ̀ fẹ́fẹ́. náà sọ fún náà pọ̀ náà kárí wọ́n wà ní àwọn tó ń fún ọ̀pọ̀ àwọn táwọn ń pè ní ọ̀rọ̀ lórí. àlùmọ̀ ni a dá àwọn ọ̀pá wọ́n sáré àwọn àrùn ṣe ìdí lọ́tọ́ bọ̀ lọ́hùn sọ̀lá àdùn ọgbà ìnà lẹ́yìn. àdébìí ni gbogbo ẹni tó bá lọ bá àwọn ọ̀pá táwọn pè ní àwọn ọ̀pá. òun lè gbọ́dọ̀ lọ pé wá pé ètò òṣèlú lójú rẹ̀. sí ẹ̀dá yìí. ẹnì kọ̀ọ̀kan táwọn ayẹyẹ lónìí kí ló ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa táwa kó yá kò sẹ́ni tó máa wọ́n wa. kódà kálukú wá ti lè ní plan ìbá kó mọ́sálásí ìyá ẹni kọ́ bá wọn. ọ̀lẹ́ ní àbá kó kọ́ lọ lé oúnjẹ tó náà kọ́ lọ jọ náà àtàlẹ́kùn dára. Ah, bọ́yọ̀ sí àwọn ti bá wà ní jáde tó kó òfin ló fẹ́ ṣẹlẹ̀ sẹ́yìn kọ̀ọ̀kan wa sábà kó yàn yìí kò ṣẹlẹ̀ ọ̀rọ̀ wa tó nà ọlọ́run nìkan ló nà àwọn tẹ̀lé ní pílánì pé èròǹgbà mi fẹ́ mo fẹ́ ti bá fẹ́ ti báyìí ìjẹ́ tó rẹ́ sí omi tí ó jẹ́ ṣiṣẹ́ abẹ́rẹ́ ti wọ́n lọ́wọ́ ọlọ́run tó nà ìkẹ́lẹ̀ kan wá dúró tó pé òun máa ń gbẹ bẹ́ẹ̀. kí ẹ lọ́wọ́ bá pé ọkùnrin tó fẹ́ fẹ́ yìí àbúrò tó fẹ́ fẹ́ yìí àárín ẹ̀ méjì ni àwọn yín bá ayé wọn ẹ lọ́wọ́ ẹ bá fẹ́ yín ẹ bímọ ẹ dákọ̀ mọ́ gbogbo ẹgbẹ́ta dúró léyìí gbogbo bá fi ń ṣe é kò bá jẹ yẹn lè ń tẹ̀ kò bá jẹ tẹ́sígbà ló náà ń bá ewu kan mẹ́ kò bá jẹ alukùránì ní wò kọ́dà kó máa wọ́ mi àwọn mi àwọn àwọn àtẹlẹwọ́ àwọn mi àwọn àwọn òbí àwọn tó pè ní àwọn ọ̀fà òun lẹ́nu tó fẹ́ sọ fún ọ pé ẹ̀ńtí ẹ̀ ti ṣẹlẹ̀ tí ètẹlẹ òun mà yálà kì í tẹlẹ láàrin sẹ́jú kan títí ní abọ́dún kan abọ́jọ́ wájú bọ́ọ̀lù òun mà ẹjọ́ pé ní àwọn ọba mu alẹ́bí sọ ọgbọ́ ọkọ àlùwọ̀ sọ́nà ó ní ẹni máa bá lọ ẹni bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀yà wo àrùn ṣe ìpè ẹni tó wọ́n bá lọ́dún bá gbá yóò ọwọ́ lọ bá lọ ẹni bẹ́ẹ̀ ọwọ́ abẹ́rẹ́ náà ọ̀rẹ́ yé ti bọ́ ọdún ọ̀rẹ́ o ìyẹ̀dá kun mo fẹ́ ṣiṣẹ́ yìí ẹ bá wọn sọ́nà mi ni òun náà wọ̀n àyìnbọn náà rẹ̀ náà lọ́jọ́ yàtí tó yàtí. Làbí ọ̀nà náà tó yẹ kó mọ̀ lórí orúkọ ọmọ lọ́wọ́ ló wá gba ayé àti bẹ́ẹ̀ náà. Ọwọ́ abéèrè lọ́wọ́ pé á ẹ̀rọ kan iṣẹ́ ti ń kọ́ yìí àdìpọ̀ gbèsè sọ́nà mi ni. Alábìnrin ẹgbẹ́ yìí síyàwó mi ni. Alákòjú ọmọ wáyé sọ́kọ̀ mi ni. Ọkàn béèrè bá lọ́wọ́ rẹ̀ bí èèbá ti fọ́ lé

kátà mọ̀ pé tá pa nǹkan wọ́pọ̀ ń so kan wọ́pọ̀ ń so kan mọ́ra àmọ́ ìka jìnnà sí o wọ́pọ̀ wọ́pọ̀ àlà nàbí ilẹ̀ muhammed wà láàyè wọ́sùlùmí. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم أجاب الله عليكم إن شاء الله orí agẹ́gẹ́ tó ọlọ́run ọmọ bá àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam. gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ tá à ń bá wọn ní gbogbo alákọ̀ọ́kọ́ kí ni ojúṣe wa láyé làwa ṣe ajá mà pé àwa ti ọlọ́run ọba ni. bọ̀dé ní jẹ́ẹ̀sì ó tayọ kákírun kágbáwẹ̀ alọ mọta àbáyọ zaka ẹni bí wà lọ. eléyìí lé àwọn ìwọ ọlọ́run ọba ó wá kó àwọn ìwọ ẹ̀dá tẹ̀dá eléyìí ni àwọn kíkà fún ìwọ ẹ̀ra wa síra wa àwọn kíkà fún. nínú àwọn ìwọ ẹ̀dá tẹ̀dá òun náà ni hapkoti hall gbogbo àwọn atájọ ń gbé aládùúgbò aládùúgbò sàdùgbò á ní ìwọ lára wa a ní àwọn ìwọ káàjọ ọmọ pé mọ aládùúgbò wa káàjọ gbé kọ ládùúgbò àbọ̀ ọmọ kó nàbà mọ. Ànábì sallallahu alaihi wasallam qul man kana yu'minu billahi wal yawmil akhir fala yu'zi jarahu. Ànábì ní gbogbo ẹni wá sọ́nà ń gbọ́dọ̀ sọ́ wọ́n sì gbọ́ ọjọ́ àlejò àmọ̀ pọ̀ ọjọ́ kan bẹ́ tó wọ́n dùn ọjọ́ náà ọba tó kojọ́ adébíyẹ ni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ kó nàbà àdúgbò rẹ o. ẹ wo àwọn ẹni kó nàbà àdúgbò lónìí. àwọn ọ̀nà eréṣiríṣi ní kálukú á tún gbà kó nàbà àdúgbò. wọ́n lé ẹgbẹ̀mí alọ́wọ́ ti kọ́mọ́ ọba ni yóò ti mọ kó nàbà àdúgbò lórí ẹ̀. wọ́n tọ́ ọmọ mẹ́rin lọ́n ẹ wá ń lu bàndínì ẹ bá tọ́ súnmọ́ yín àwọn láti ẹ̀rọ bá ń ti bẹ́ẹ̀ ẹ ti ń da àwọn aládùúgbò rẹ̀ ìbẹ́ náà tẹ́kẹ́ ń gbàdúgbò sẹ́yìn lùlù yìí. aláàrẹ̀ lè wọnú wọn kó wọn kó wọn ẹ̀rọ bá pín kí ẹni tó bá ẹlòmí ló ló ń gbọ́ àti ní òun gbọ́ kùránì tó ayé tán. ọ̀rẹ́ ẹlòmí àti aládùúgbò náà ń gbọ́ pàtó lè ó ló máa lọ ra oúnjẹ àtà nítorí aládùúgbò rẹ̀ ọ̀rọ̀ fi sùlẹ̀ títí ọ̀rọ̀ fi wá sí ọ̀rọ̀ ayé kanlẹ̀ gbogbo yìí wọ́n ń mì wọ́n lè ti dà bẹ́ẹ̀ ayẹyẹ tí ìbàjẹ́ sọ bàjẹ́. a ní kó sáré àdúgbò yìí kó nira ẹni tó lọ́wọ́ fáwọn ẹ̀sọ́ ọlọ́run àlewàsálàm tó kan olùwà nábì. ẹni tá a jọ ń gbé kó ní abá mi o àtẹ́bí ni máa fara ma wọ́n tó ń kó ní fara ma fara ga. ó tún wọ́n bá gbà mí ó ní ànábì tó máa tọmọ jẹ́kùn rẹ̀ ànábì ni máa lé sùúrù náà. tọ́tù ti ẹlẹ́kẹ̀ta ànábì ni wọ́n tọ́ ṣe fẹ́ẹ́ jáde lé wọ́n gbogbo ẹ̀rẹ́ jáde lé fún kó lé bá wá sóbi ní òun olú wa fi bẹ́ẹ̀. ó ti ṣe wá sí bàbá kìnìún lẹ́nu ọ̀sán bàbájá ni ó fún rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ó lè ti bẹ́ẹ̀ mọ́. àbẹ́bí ló kù a ò kí ń fi ìbàjẹ́ kọ́ bàjẹ́ aládùúgbò wa tọwọ́ wa o mùsùlùmí ó kì í kó ní abala dùgbò wọ́tọ́ ọlọ́run sóògùn láǹbì ọ̀ yóò wá dún aládùúgbò àwọn ọ̀rọ̀ èyí ara kìíní bá òun wá dún yòókù yòó yóò bẹ̀rẹ̀ ẹ̀ náà yóò kó àdúgbò wa já fún ọ̀run kí ọtí ń pín sọmọ láti àìsàn káìsàn ọtí ń kó látara òkété òkété ojú ọ̀nà tó kú sọ̀hún eré àti tó ti kú ti pẹ́ ọwọ́ àjòkọ̀ gbogbo ẹ̀rọ wọn máa ń wọn náà ń pè lọ́wọ́ àdúgbò ni o. gbogbo nǹkan tó ń bá ti ń ṣe tí ń jẹ́ nira tẹ́sí mọ̀ gan pé ló máa jẹ́ nira fún wọn náà ìlànà jẹ́ wọn àdúgbò rẹ̀ ẹ̀ṣẹ̀ ni ẹlòmí aládùúgbò rẹ̀ ọ̀nà tí ń gbé àwọn ọtí afọwọ́dúgbò ni wọ́n máa ń ká wọ́n náà ń kó nàbà wọn mọ̀. ẹlòmíì ibi tí ti ń kó nàbà àdúgbò tiẹ̀ ibi dábà aládùúgbò ni dábà ò dábà máa. wọ́n lọ́ gbé nǹkan rẹ̀ wọ́n lọ́ tọ́jú ẹ̀. wọ́n lọ́ tọ́jú ẹ̀ wọ́n náà ń òfin àwọn ẹran tá a rí àwọn ònílà káyì ọ̀ọ́gbọ̀n ọ̀dọ́ ni wọ́n ọ̀ọ́gbẹ̀ wọn kọ́ ọwọ́ mú ẹran igi ọwọ́ ti sán ọwọ́ kọ́bó ẹsẹ̀ wa dá tí wọ́n ń ké aládùúgbò rẹ̀ lókè rẹ̀ òun máa ké òun máa ké ló aládùúgbò ló ti gbádùn wọ́n náà ń kó lọ́wọ́ aládùúgbò mẹ́rin ìsìláàmù gbà á láyé o a máa kó lọ́wọ́ aládùúgbò àti gbogbo ọ̀nà tí ẹ̀rọ ní kó lọ́wọ́ aládùúgbò ìsìláàmù fẹ́ bẹ́ẹ̀ láwọn ìjẹ́ mùsùlùmí ilé ìlara ẹ̀sìn wa ni kódà ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ kékeré ni ọmọ ọmọdé ọmọ gbàrà ni

ẹ wá yẹn gbà ẹ bá gbé fún Abdullah ẹ bá fún Muhammad ẹ bá gbé fún Aisha ẹ bá gbé fún tọ́nù ẹ bá gbé fún ẹ̀yìn. àwọn ọmọ wọn ní kí wọ́n gbé fún oúnjẹ tó ti fún wọn ní lóòótọ́ obìnrin ọmọ díẹ̀ inú tí wọ́n lọ adùn sọ oúnjẹ tí yàrá bá yà fún yẹ àwọn ọ̀rọ̀ àpọ́tí sọ̀rọ̀ wọ́n jẹ́ wọ́n àlọ́ ọmọ ìbákẹ́tẹ́ wọn mú sí. wàláyé tí wọn bá yà sàbẹ́ àfọwọ́ ọmọ òṣèlú tó lẹ́sìn náà ilé ní islam apá wa ọmọ ẹyẹ mùsùlùmí o ẹ wà á rí mùsùlùmí ọmọ ẹyà mùsùlùmí yóò sì nira wọn máa wò ó ọmọ ẹyà rẹ mùsùlùmí ní kéré bẹ́ẹ̀ rẹ bá wọ́n lọ́la ẹ̀sájẹ lálẹ́ yìí wọ́n ti fi ní sẹ́jẹ lálẹ́ yìí lọ́túnla ó ń di oṣù káfíńsì ẹlòmíì ó sì gbọ́ sọ́mọ ẹyà rẹ mùsùlùmí sẹ́jọ ń gbàdúgbò ní ti kéré bẹ̀rẹ̀ kó kálọ́ lọ́tọ́ àwọn ọmọ sánú mi o àwọn ẹ̀sájẹ lálẹ́ yìí tó o bá gbọ́ fáwọn kan bẹ lára dúró pé kí n sọ nǹkan òsì tó o jẹ lẹ́lẹ́ yìí òsì tó o jẹ lọ́sẹ̀ yìí àgìsáàrù alẹ́ náà jẹun ni ó da púpọ̀ mú láwọn wa èyí tí wọ́n jẹun ni àtàwọn ọmọ ẹ̀fọ́ àti òfin ọmọdé ẹ̀kọ́ bí sọ́mọ kọ́ àwọn ajẹ́wọ́n sì nílò gbogbo tá a sọ yìí ọlá ti bò ní ó ní àwọn àdìsí àti sọ̀rọ̀ bá àwọn àlùfáà sọ́ńgá ní bá ti kàn mẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ní sọ́jọ́ tó ń wọ̀ wọ́ọ̀hìn láàyò mi. Wọ̀ọ̀hìn láàyò mi. Wọ̀ọ̀hìn láàyò mi. Ànábì sọ́lẹ̀ mẹ́ta bẹ́ẹ̀. Ànábì wo fi ọlọ́run àdúrà Ànábì ní múra wá. Kábẹ́ni máa sọ̀rọ̀ ó lè bá àmùsẹ́ báyẹn gbọ́ yìí sí ọ́ kàn sí àwọn ẹ̀ṣẹ̀ kẹrẹsẹ́ òní kà fún. mo fi ọlọ́run múra kò ní ìgbàgbọ́. Mo fi ọlọ́run múra kò ní ìmọ̀lù. Àwọn ibi wa sọ lẹ́mẹ̀ta, àwọn tàbí tàbí pọ̀. Àwọn ibi sọ wọn bọ́ àwọn àlọ́ sánà. Àwọn ibi òun tó ń jẹ́ sùn bẹ́ẹ̀ àtàwọn ilé rẹ̀. Ó sì mọ̀ sọ́kà bẹ láàrin àwọn tó bá Wọ́n ti wá jẹun ọdún, ọwọ́ sọ. Ọ̀gbọ́n àwọn ọmọ ẹgbẹ́ tó èsì ìrí wọ́n jẹ́ ń lé wọn.

àwọn ìwọ̀ kan bẹ́ tá a gbọ́dọ̀ máa fúnra wa gẹ́gẹ́ bí ọmọ nìyàn ìwọ̀ aládùúgbò nù ìwọ̀ aládùúgbò wa nù gbogbo tí pé gbogbo ọ̀nà tí a fi pè náà bọ́lá ọ̀tọ̀ ń gbá bọ́ọ̀lù àwọn bẹ ọmọ gbá bọ́ọ̀lù ẹ máa gbá bọ́ọ̀lù wo lójú aládùúgbò tí ń tà àmọ́kọ́lẹ́ ìdílé ni gbogbo àwọn ọ̀gọ́ ẹ̀ lù ẹ̀ ń kó bá wọn wò ẹ̀ ń kó bá wọn wò ẹ̀ sà wò ó kọ́nà bẹ́ẹ̀ pé bọ́ọ̀lù gbogbo ohun tí wọ́n kọ́kọ́ máa ń máa ń ní ẹnìkan ńlá àbí nǹkan kan tí ń ti ọ̀tọ̀ àtọ̀dọ̀ ẹgbẹ́ ẹnìkan wá wá sí rẹ̀ wò kárẹ́bì ni wọ́n kú lẹ́ẹ̀bí báyìí kárẹ́bì ni wọ́n ń gbá ń lò ní báyìí kárẹ́bì ni wọ́n ń pariwo sí àkókò rẹ̀ báyìí kó o ní ti kó o ní ti wọ ìdára mi wọ́n lọ fi rẹ̀ wò eléyìí nínú àwọn àmọ́nà tá a gbà nù lọ bẹ́ẹ̀ nínú àwọn ìwọ̀ tí ń bẹ láàrin ọmọ ènìyàn kọ́dà táwọn náà bá ń wà ní ṣe sí kó burú jù agbọ̀dọ̀ rán lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam onísọ̀kọ́ ọjọ́ kan ó ní arákùnrin kan nínú ọlẹ́ òkú ilẹ̀ tó dẹ́sàtẹ́rìà arábìnrin arákùnrin yóò ní tó jẹ kò ní tó ń kó pẹ́ẹ́sì jẹ́ ebi ti pa ó kàn ní kókò kan ló wá bọ́ bẹ̀ ó wá rí omi wá mu ó mu omi ààrẹ balẹ̀ ìgbà tí ó bọ́ sí òkè ó wá rí ajá tí ń jẹ ẹ̀pẹ̀ ẹnà kò jàmá oúnjẹ yẹ oúnjẹ ajá dẹ́pẹ̀ títọ́ lè fi mú ajá tí máa ń jẹ yẹpẹ̀ ó dà gẹ́gẹ́ aládùúgbò tí ẹ̀rọ ní tí èmo gàrí pọ́ọ̀tì kábí nínú gàrí tí ò sí. ìyá ló mú ẹ̀ nínú gàrí tó bá mú oúnjẹ máa ń jẹ nínú ọkùnrin. arákùnrin wa kò fi ajá lájá tí a lè sọ ọ̀gá àwọn àlọ́ ọ̀tọ́gbá tó fi ìbámu sí ajá ńlẹ̀ rẹ̀ lájá tó wà yọ̀ọ́ ládà lójúmọ́ ó tó bí òkè tó bí òkà. lájá wọ́n gbọ́ ọ̀hún ti ajá àwọn tó ń ti ajá ọ̀yá àwọn ti tó máa rẹ̀ tó ń ti ajá láti gbọ́ ọ̀hún ti ọ̀hún sún nǹkan rẹ̀ ọ̀kan ti náà ni. àdéṣọ ọ̀lá ọ̀sán náà ó tún wọn mú nù ládàá ní ojúmọ́ ó máa yọ mẹ́ ti kírẹ́dìtì náà máa já ó tó bí òkè sóbì rẹ̀ ẹ̀ òbí ajá bá gbáyà tí wàá gẹ́ náà arákùnrin wa bọ́ sí kóòtù tó wàá fi bàtà rẹ̀ tó ti gbòòrò ajá yìí tó ajá ti wàá mú omi yó àdéhùn ọ̀wọ́ ọ̀sánná ó ní ajá náà tàbí àwọn ó sì fẹ́. kí wọ́n sọ àwọn bàbá ẹ̀fẹ́ ẹni tó ti sábà ìfọ́ àwọn olùkọ́ àjọ náà ajá. lẹ́nu mi wà á rí ẹran bá ẹ̀fẹ́ ẹ̀fẹ́ gba rí ayé kókó yára fún ìgbà lé lọ́kọ̀ yóò ní ajá. ìyára ńlá ni o àwọn sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ lọ àjẹ́bí pé a ti máa gba dáadáa dáadáa báyìí àjẹ́bí gbogbo wọn bá ti lẹ́rìí la bí nǹkan tí ò dábàá kàn yóò fẹ́ tó bá rí dùnú alẹ́bi ní ọmọ ìgbé dùnú kan ẹ máa gba lára wọn ẹ máa gba ẹ̀mí alẹ́bi sọ ọlọ́run alẹ́ ọ̀sán dákọ̀ láti ìrọ̀ náà alẹ́bi ní kó sọ wá pé kọ́ra arábìnrin kan náà tún wọn náà lọ́rùn kí ló fà á lẹ́yìn sọ ní pé dábàá ti ń tọ́jú mùsùlùm ti ń tọ́jú ọlọ́run ní kò sì tọ́jú mùsùlùm yìí kò fún lọ́jẹ̀kẹ́ ó fún ọjẹ́ mọ́lẹ̀ alẹ́bi ní kò fún lẹ̀ ẹgbẹ́ kó so ìjẹ kó ó tẹ̀ wá wá tí ó jẹ kó wá rí máa kó wọn ta jẹ kó sàárì nǹkan fi nínú ọ̀ wá sílẹ̀ bẹ́ẹ̀ wá fi kú má fi okun ni àbẹ́bí ni arábìnrin ó gbọ́dọ̀ torí ẹ̀. tó tó ké tabali ká máa ní dábàá la ká lè wọn lé wọn bá ń dábàá la tabali ká fi dáadáa bá wọn dábàá ká lè wọn lé lọ́dọ̀ bá ti la fún wa kó o là tiwa ní wọn náà ló kó à ń di ọmọ ìyá wa láàbùjọ mi yẹn bọ́ọ̀lù àdáwọlé wọ́n lè jẹ́ náà nínú bá ń ṣe dáadáa sọ́wọ́n nìyà. àbí ọlọ́wọ́n bá abalẹ̀ lọ́lá wọ́n sàfún wọn dáadáa sí o. ẹ̀la ìlàkìlọ́lá àwọn àmàlà tó bá ti bí afọ́lá wọn ó pọ̀ púpọ̀ ọlọ́jà lè pé o. اللهم أعلنا الحق والحق وارزقنا اتباعه وأعلنا باطل باطلا وارزقنا اجتنابه اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم